ṣàánú mi ṣọ̀nà mi lérèrè o ó tún yá láàárọ̀ yìí má jẹ́ ń pe lóṣù lọ́nà o má jẹ́ ń pe olíbàjẹ́ o kọ́nà mi là sí rere o iṣẹ́ bẹ̀rẹ̀ àdìsá tún jí kájé <laughs> má wọlé rẹ̀rẹ̀rẹ̀. pàjá kàrá tí ọjọ́ ọ̀la o pàjá kàrá tí ọjọ́ ọ̀la o jẹ́rònú rẹ̀ wò kó tún bá. iṣẹ́ ń lọ n kò lè lérè ìran o ọ̀daràn rẹ̀ ń lọ bẹ́ o n kò lọ o ẹ̀yin kọ́ ẹ̀ ti máa lọ sáró n kò láró àdébísẹ́ ń pè jàgàjàgà yìí rere láró ìyànà mọ́ṣúárì nǹkan mọ́ṣúárì nǹkan lọ òkúrọ̀ ń gbé lọ bẹ̀ àwọn jàgàjàgà ìṣẹ́ ń pè ọ̀rọ̀ ọ̀rọ̀ rẹ̀ náà rè máa rógbù mọ́ṣúárì ṣọlọ́ ibuku ni ni bàbá yẹn fẹ́ bàjẹ́ ni. ààrẹ kí ló fọ ibùkún yẹn. ló pa ń bá mi. mo sọ fún sọmọ àgbẹ̀rẹ̀ wọn náà lọ rẹ̀ à ń sẹ́pẹ̀ fún àwọn ọmọ ẹ̀ ẹ̀ ní jẹ́yè. èmi èmi ló ń bá ibà àdé bísọ̀pù kùtùkùtù. àwọn ọmọ ẹ̀kọ́ náà ni mo ń gbà o. ẹni mo jọ́ mẹ́ kò ọkùnrin yóò ní balẹ̀. bẹ́ẹ̀ ni ẹ̀kọ́ ni mo jọ́ mẹ́ kò kán. èmi ló ń bá wí. ibi yóò ti máa kẹ́kọ̀ọ́ wà kẹ́kọ̀ọ́ lẹ́kọ̀ọ́ èmi ọmọ sọ́sọ́ máa jẹ́ kó kẹ́kọ̀ọ́ lẹ́kọ̀ọ́ àwọn MC èkó rọ̀ ń gbé àwọn sáríà èkó rọ̀ ń gbé wọ́n máa pọ̀ ògùn wà lẹ́gbàá ọmọ àkàrà bá burúkú ó wà lẹ́gbàá wá gbà wá bọ̀ àbá mi nì ah. kó jamọ́ èkó náà kò ti sóògùn lè kó jamọ́ kó jamọ́ kí ló ń ṣe yín kó jamọ́ kó má mi fà ó ṣọlá rẹ kó má dùn mẹ́nu ọmọ náà ó ṣọlá rẹ ṣe ẹ mọ ọmọ ṣe gbọdọ ṣe yìí ni má da ìlà kàràbà èmi èmi ló máa wí ṣé mọ mi ni èmi ló máa wí ẹ bẹ dún ọ̀rọ̀ ju iṣẹ́ yẹn lẹ èkó lẹ ọmọ sọsọ lẹ imiji lẹ́ẹ̀ ọmọ ọdún gbọ̀ngàn lẹ́ẹ̀ cpc lẹ́ẹ̀ ẹ bá rí ṣèǹjì ọdún máa ṣèǹkọ burúkú fún yín o. wọ́n dàlú ẹ̀ wá lulẹ̀ alábọ̀rẹ̀ máa tọ̀ sí ẹ lẹ́nu ṣìrìṣìrì wọ́n dàlú ẹ̀ wá lulẹ̀ èmi ìwọ lẹ́ẹ̀ ṣé kí ló wá kí ló wúlò wọ́n gbẹ mi wọ́n gbẹ mi àdé àdé èkó àdé ìlàrú bísí àtàwà ojú tì í àdé gbẹgbẹ small champion ah, ọlọ́nfọ̀rù káàdì ọ̀ṣàràfà ìwọ Eh. o wá lù mí. ẹ dúró ẹ ẹ bẹ̀rẹ̀ sí wá ẹ ẹ bẹ̀rẹ̀ sí mi wá gbà ẹni tí wọ́n champion sí wá gbà ẹ ẹ bẹ̀rẹ̀ sí wá gbà n wọ́n ṣe n wọ́n ṣe wàrà alábòyí. nínú inú yín pọ̀ jàre ti tó wà. wàrà alábòyí wọn tọ̀sí ẹlẹ́rù pé wọ́n gbọ́sẹ̀. alábòyí wọn tọ̀sí ẹlẹ́rù ṣùrùṣùrù èmi rò ṣe báwọn. ẹ ní jèrè ìwọ nígbà ìpolówó ìbùkún ni ẹ ń lẹ́ẹ̀mú ẹ̀ yòògùn kọ́kọ́ látàárọ̀ náà ẹ̀ ń lérí ogun ẹ̀ ń lógún náà mi ìdọ́ọ̀bù ẹ̀ máa mú fìlà yín lọ ẹ wá gbà. ẹnìkan ọgùn lọkọ ẹnì jèrè.